أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنعتدي لولا أن هدانا الله نحمده سبحانه وتعالى ونشكره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe wípé òun náà ni ó tún jí wa sáyé láàárọ̀ àbí ọlọ́run kó mọ́sálẹ̀ wa gbọ̀pẹ́ wa ó lè dùnú kó mọ́sálẹ̀ wa ṣe fẹ́ nípa ọ̀kan wa ìgbàmíjẹ́ àbí ọlọ́run kó mọ́jọ́ bọ́ sẹ́nìkọ̀ọ̀kan wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a máa pè lọ́lọ́run tàbí olúwa tàbí olùgbàlà tó sì yẹ ká máa jọ́sìn fún kò sí mọ́ lẹ́yìn ọlọ́run ọba aláàánìkan ṣoṣo ọba tí ò bí ma tẹ́nìkan ò sì bí ọba tí ò lẹ́gbẹ́ ọba tí ò lálábìjọ àwọn àbí ọlọ́run ló ti ṣe wá ní mùsùlùmí àpadà sí búdà tó fi máa ṣe nǹkan míì ẹ̀tọ́ sí islam kọ́lọ́n kó mọ́jú ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ ká mọ ọjọ́ tó fún lẹ́yìn ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ náà là ń jẹ́rìí pé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí a ní ìlànà tí wọ́n fi lẹ̀ títí tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama ìkọ́tàlímá ìní ní ọjọ́ kẹrin Ramadan oṣù 1446 tó jẹ́ déédéé ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 20 twenty five bákan náà àkọlé tí a fẹ́ tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa pé àwọn ìwà tí ò dáa tí wọn gbọ́dọ̀ máa bá lọ́wọ́ mùsùlùmí òun náà ni ìta fẹ́ fi bára wa sọ̀rọ̀ títí tí ọmọdéwọn ló fi parí eléyìí yóò máa jẹ́ kí wọn mùsùlùmí kó máa fi checkmate ara rẹ̀ pé tó ti wà lórí ọwọ́ tọ́lọ́ ọba wa tó fẹ́ ká wà tó sì ń wà lórí ìlànà eléyìí tí ànábì sallallahu alaihi wasallam òmìnirẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni ó mọ̀ káwọn ẹgbẹ́ ìsìn mùsùlùmí ó máa ipa wo ni Islam ń kó láti fi tún àwùjọ ọmọnìyàn ṣe torí pé ń tá àjẹ́ òun ni wọ́n ń pè wá ìwọ́n táwọn náà bá wá láǹfààní àti mọ gbọ́ pé ọlọ́run ọba wọn sọ báyìí ànábì wọn náà sọ báyìí sallallahu alaihi wasallam ìyẹn kọ́kọ́ fọ ìsìláàmù mọ́ kúrò níbi ìrégbé tí wọ́n ń fi ń tì sára ìsìláàmù. bákan náà yóò ti jẹ́ káwọn tí èsè mùsùlùmí kí wọ́n lè máa sọ èmi àti ẹ̀ bóyá ìwà táwọn wù sí wọn ó bá ìwà tí ìsìláàmù fẹ́ kí mùsùlùmí wọn wù lọ ibẹ̀ náà làwọn lòdì wa mọ̀ pé áá ẹ̀yin yìí mùsùlùmí tó dáa nìyí ẹ̀yin yìí mùsùlùmí tí ò dáa nìyí ìyẹn ló wá jẹ́ pé sórí ibi tẹ́mi àdẹ́bá kù sí ń bẹ̀ jájọ máa ṣàtúnṣe rẹ̀ ayé láti lè túnra wa ṣe níjọ́ tí ẹ̀mí bá bọ́ lára mi àbúbá bọ́ lára àwọ̀ tó ń gbọ́ mi láàárọ̀ yìí kò ṣàtúnṣe kankan mọ́ ju bí ta bá tẹ́lẹ̀ ta ti síwọ́ yẹn náà lọ èyí tí ó determine níta fẹ́ lọ bá lọ́dọ̀ ọlọ́run náà sì nìyẹn abẹ́lọ́run ìgbàkúgbà tábà kú ò láyé ọlọ́run